وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد gbàwátí à ń gbọ́ra wa ní so kìí ṣe pé àsìkò tí a ń bẹ̀rẹ̀ yí padà bóyá ni pé iná mànàmáná òun ni ó ṣe mànàmáná insha Allah ní dèdè ìgbà tí a ń bẹ̀rẹ̀ náà ni à ń bẹ̀rẹ̀ gbogbo àwọn lápapọ̀ tí a láǹfààní láti máa gbọ́ra wa nítòsí àti ní jìnnà akẹ́ra wa pẹ̀lú gbólóhùn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ lórí ètò ad-dinu yusrun ipe islam ẹ̀sìn rọrùn ni. subakana àmọ́ ń ṣàlàyé ipe tó ń jẹ́ ṣìáàrù ẹni pé àkọ́mọ̀nà ètò yìí òun náà ni pé la jadidu fil islam kò sí tuntun nínú islam yìí ó lè ṣeéṣe kó jẹ́ pé wọ́n ní o tí ìwádìí débẹ̀ nítò bá ń gbọ́ mọ́rìí sí tuntun kò sí tuntun nínú islam àwọn tó bá jẹ́ tuntun táwọn èèyàn dá kalẹ̀ àwọn àfọ ṣàlàyé ẹ̀ pé eléyìí kò sínú ẹ̀ eléyìí kò sínú ẹ̀ àmọ́ tí ń jẹ́ islam gangan kò sí tuntun bẹ́ẹ̀ sọ bákan náà n tó ń jẹ́ èròǹgbà wa gangan lórí ètò yìí òun náà ni al-auda ila tarikhina al-awwal ká padà sí ìtàn wa àkọ́kọ́ yẹn ni pé káwa mùsùlùmí kárí bá ṣe rí nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó fi fi wá kalẹ̀ so yẹn gangan náà ni n ti ń jẹ́ èròǹgbà wa lórí ètò yìí òun ni ó jẹ́ kí gbogbo ayé ó rọrùn òun ni ó jẹ́ kí ẹ̀sìn ó rọrùn òun ni ó sì jẹ́ kí alkiyama kó rọrùn wàláhìlà àríìm gbogbo ẹni tó bá ń rò pé nǹkan mi ló lè mú ayé rọrùn yàtọ̀ fún ká padà sí ìpínlẹ̀ àwa mùsùlùmí kó ń kálukú kémi ó padà kí wọ́n padà sí ìpínlẹ̀ wa sí tàríkì wa àkọ́kọ́ wàláyé ń tọ̀hún ìròrí tí yẹ ṣe ti islam nílò torí pé kí ni la yuslihu hadhihi al-umma illa bima salaha bihi awailuhu al-umma yìí kò lè dá kò sí nǹkan tó lè tún al-umma yìí ṣe àbí nǹkan tó tún àwọn àkọ́kọ́ ṣe tó ibi tí ad-dinu yusrun ń lónìí òun náà ni ọ̀rọ̀ nípa pé báwo ni mùsùlùmí ṣe lè jẹ́ ẹni tí ó jẹ́ ọ̀làjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ òun náà là ń bá lọ òun náà ní pé ẹni tó bá ń lọ́làjú nípa ẹ̀sìn òun ni ó mọ̀ pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó rọrùn ni tó bá kan náà yóò wá mọ̀ pé gbogbo àwọn ẹni táwọn èèyàn so yìí fìtínà ńláńlá ni àṣé kò bá ẹ̀sìn yìí wá òun ni kéèyàn mọ̀ pé Allahu ẹni tó bá fẹ́ lajú ní ọ̀làjú ẹ̀sìn yé ipe ọlọ́run ọba òun ni ó mọ ohun ń lọ́mọ kọ̀kọ̀ ojú ẹnìkan kan ò mọ tí ń jẹ́ kọ̀kọ̀ kọ̀kọ̀ tá à ń sọ òun náà nìkan tó ṣe pé ò lè fojú rẹ̀ rí báyìí tó lè fojú rẹ̀ rí tá a bá ń ṣàlàyé pé kọ̀kọ̀ àwọn kan bẹ tó ṣe pé àwọn agbéra wọn kalẹ̀ tó ṣe pé kọ̀kọ̀ yẹn gangan ní tó pamọ́ yẹn náà làwọn làwọn dólé lérí náà làwọn làwọn máa ń ṣàlàyé fáwọn èèyàn náà làwọn làwọn mọ̀ àwọn máa sọ fáwọn èèyàn káwọn èèyàn máa wá kàmọ́ wá wádìí lọ́dọ̀ àwọn ǹjẹ́ léyìí ǹjẹ́ n tó bá ìtàn islam wà lákọ̀ọ́kọ́ ni èsì rẹ̀ a máa gbọ́ tábàlówó ní suratul an'am aya fifty nine allah subhanahu wa ta'ala ó ń jẹ́ kó ń yé wa ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim wa 'indahu mafatihul ghaib la ya'lamuha illa hu wa ya'lamu ma fil barri wal وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين الله بني عنده مفاتيح الغيب àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ ọlọ́run ní ọ̀dọ̀ mi ló wà kọ́kọ́rọ́ ń tó pamọ́ kò sí lọ́dọ̀ olùwàní la ya'lamuha illa hu kò sẹ́ni tó mọ̀ á àwọn nǹkan tó pamọ́ yẹn kò sẹ́ni tó lè mọ̀ á àfọlọ́hún olùwàní wa ya'lamu ma fil barri wal bahri nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀dàn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí odò olùwàní èmi ọlọ́run ọba mo mọ̀ gbogbo àwọn tẹ́ ń sọ kí wọ́n nímọ̀ wọ́n nímọ̀ wọ́n nímọ̀ kí wọ́n sọ ohun ń ṣẹlẹ̀ lórí odò kan sọ kí wọ́n sọ ohun ń ṣẹlẹ̀ nínú odò kí wọ́n sọ ọlọ́run ni wa ma tasqutu min waraqatin illa ya'lamuha tí ewé kan bá bọ́ lára agi ọlọ́run ní èmi ọlọ́run ọba mọ̀ mọ́ àwọn tó ń sọ pé àwọn ọmọ tó pamọ́ ẹni tó pamọ́ yìí wá wò wá wò ohun tí wá wò ìgbésí ayé ẹ wá wò kádàrá ẹ wá wò àkọsẹ̀já ayé rẹ gbogbo nǹkan yìí wọn ò mọ̀ ó yẹ dúró lára igi kan ní igi ewé ewé yìí máa bọ́ nìsín o wàlà habbatin olúwa ní kódà kò sẹ́ni tó mọ nǹkan tó ń jẹ́ nǹkan ká ní nǹkan tá a máa ń gbìn fi dhulumatil ard tá a bá rí ni mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí i wala ratbin wala yabisin nǹkan kan ò lè dá gbẹ nǹkan kan ò lè dá tutù illa fi kitabin mubin àfi kó jẹ́ pé ó wà lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba ó sì nínú tíra tó hàn pèrègèrè lọ́dọ̀ ọlọ́run ẹni pé ọlọ́run ọba ló mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lórí àwọn nǹkan yìí mùsùlùmí ó gbọ́dọ̀ dá ọ lójú ẹ̀rí ọlọ́run ní la ya'lamuha illa hu kò sẹ́ńtọ́mà àfi Allah olúwa tó ń sọnu suratu zumar aya 46 zumar aya 46 olúwa ní qul Allahumma fatira samawati wal ard عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون olùwàní wa nàbì pé ọlọ́run ọba rẹ ọba tó ṣe pé òun ló dá sánmà àti lẹ́lẹ̀ alimul ghaib wá tó ṣe pé òun ló mọ ohun tó pamọ́ ọmọ ohun tó pamọ́ ẹnìkan kan ò mọ̀ Allah subhanahu wa ta'ala nìkan ló mọ̀ táwa ń ṣàlàyé pé mafatihul ghaib àwọn nǹkan kọ̀kọ̀ nǹkan tó pamọ́ tá a lọ́mọ ènìyàn lè mà ọlọ́run bá subhanahu wa ta'ala nínú al òun ló tún wá ṣàlàyé rẹ̀ tabalónú suratu Luqman aya 34 ọlọ́run bá ní inna Allaha indahu ilmu sa'ati olúwa ní ọ̀dọ̀ mi èmi ni yóò parẹ́ ẹnìkan tó bá lóhun revision pígbà tá yóò parẹ́ ní ẹ̀sùn kúkúrọ̀ ni bákan náà wọ yunazzilul ghaiz olúwa ní èmi ni mo ma òjò gbà tó ju máa rọ̀ dédé wọn tí ó rọ̀ ẹlòmíì lè ní àwọn kan bẹ́ẹ̀ tó yẹ kó máa ń prescribe wọ́n predict ìgbà tó ju máa rọ̀ àwọn approximate ni wọ́n ní pé gbà báyìí ó ṣe é ṣe é so wọ́n ní there is tendency fún òjò kọ́rọ̀ nígbà báyìí so àmọ́ káwá ní ìkẹrẹ ni pé dandan òjò gbọ́dọ̀ rọ̀ kò sí onítọ̀hún bákan náà tábà tí wàá tún mọ yẹn tí wọn mọ iye òjò tí ó bọ́lẹ̀ ni wọn mọ iye òjò tí ó bọ́lẹ̀ Ọlọ́run ni wa ya'lamu ma fil arham Ọlọ́run èmi ni mo tún mọ ti ń bẹ nínú oyún ẹnìkan kan so ẹlòmíì lè mọ ní ṣe ṣe wọ́n ń ṣe eh, scanning eh, wọ́n ń ṣe ultrasound nísìnyí tí wọ́n sì mọ nǹkan tó wà ń bẹ́ẹ̀ wọn lè mọ̀ èyí tó fẹ́ mọ̀ èyí tó wọ́n rí ni èyí tójú wọn lè rí tí mọ́ṣíìnì lè rí ni wọ́n rí wọn àmọ́ àwọn kẹ́mẹ́ tó yẹ kí mọ́ṣíìnì kò sí mọ́ṣíìnì bó ṣe lágbára tó kò lè mọ̀ bọ́mọ yìí kò lè mọ̀ yọjọ́ tí ó lò láyé kò lè mọ̀ bóyá olórí ni bó lórí bú ọmọ ni kò lè mọ̀ so kò lè mọ̀ kẹ́nìkan wá dé lónìí kọ́ wá ní èmi máa mọ̀ ẹ̀wọ̀n kan challenge lọ́wọ́ bá ń sọ fún wa tí mùsùlùmí sì gbọ́dọ̀ gbàgbọ́ gbà tó ti wà nínú oyún gan ẹnìkan kan ò mọ̀ gbà tó délé ayé ẹnìkan kan ò lè mọ̀ wọn ò lè mọ̀ bóyá bóyá ẹni tí ò ní rí ṣe ni bí ẹni tí ò ní rí ṣe bí ẹni tí ó pẹ́ láyé ni bí ẹni tí ò ní pẹ́ láyé ni ẹnìkan kan ò lè máa fi Allah ọlọ́ni wa ma tadri nafsun ma taksibu ghadan olùwà ní ẹ̀mí kan ọmọ kan tí ó ṣe lọ́la ní tó máa ṣẹlẹ̀ sí ọ ẹnìkan kan ò lè mọ̀ bí mùsùlùmí ṣe gbọdọ̀ rí lélẹ́yìí o ọlọ́wà inna Allah alimun khabir olúwa ló ní mímọ̀ òun lọ́ba tó ní ìròyìn ìròyìn lọ́dọ̀ tó mọ gbogbo ìgbà táwọn nǹkan yóò ṣẹlẹ̀ so eléyìí ni mùsùlùmí gbọdọ̀ mọ̀ lámàdájú ó mì pé ìgbà tá a kó gbogbo àwọn àyà yìí kalẹ̀ nísìnyí àyà mẹ́ta tí mo kà nínú al-Qur'anu yìí àwọn kan wá ń bẹ tó ṣe pé àwọn wá ń tako àyà yìí wọ́n ń challenge ẹ̀ àwọn náà là ń pè ní al àwọn Quran a máa ń pè ní adábigba adábigba kọ́ àìfẹ́ kí èdè ó yé èèyàn náà ní ń jẹ́ adábigba ẹ pè wọ́n ní àwọn tí ń woṣẹ́ alkohan tí wọ́n bá ní alkahana wíwoṣẹ́ ó jẹ́ nǹkan kan tí ń tako gbogbo àwọn àyàtà sọ yìí ipe ọlọ́run wọn nìkan kọ́ ló mọ̀ kọ̀kọ̀ ọlọ́run wọn nìkan kọ́ ló mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la àwọn náà mọ̀ ẹ́ rí i mo sọ níjó níyì ipe ojú mùsùlùmí gbọ́dọ̀ là débi pé ọmọ pé àníṣẹ́ nítorí pé ní àwọn à ń woṣẹ́ yìí kò sí nínú ẹ̀sìn wa ẹ̀sìn wo nílẹ̀ yorùbá gbogbo kìíní yìí ọba ẹ̀sìn wa ọba ìsìláàmù dé papọ̀ mọ́dọ̀ wa ni àdánwò ìsìláàmù tá a o àdánwò ìsìláàmù tá a so tó bá ní alkahana ma'khudhatun min at-takahhun àwọn àfáà ni wọ́n mú láti ibi at-takahhun tí at-takahhun wa huwa at-taharrusu التخرص والتماس الحقيقة بأمور لا أساس لها oníkẹ́ ọmọ parọ́ ìrọ́nà ń pè ní alkahana pé mò ń woṣẹ́ ìrọ́ni ń jẹ́ bẹ́ẹ̀ èmi náà ti ń dálejò lóhùn ìrọ́ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ọmọ wá kí ọmọ parọ́ kí ọmọ wá wá òdodo iltimasul haqiqa bí umurin la asasu laha pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò nípìnlẹ̀ wọ́n lè wọ́n ní sísun wọ́n ní abá ìkísí ní nílé kútùbà dáìlì umura ní ọ̀rọ̀ obìnrin lẹ́bá wá ìrọ̀ ní gbogbo ẹ̀ asásùlẹ̀hà ọ̀rọ̀ tí ò nípínlẹ̀ wa kanat wọ́n ní síwájú kí islam tó dé ìmọ̀ wọṣẹ́ iṣẹ́ àwọn kan ni tattasulu bi imu tó ṣe pé wọ́n máa ń ní link pẹ̀lú èṣù wọ́n máa ń ní ìṣepọ̀ pẹ̀lú àṣetán ẹ̀wọ̀n nǹkan àṣetán tọ́lọ́n ti kì wá nílọ̀ tọ́lọ́n kì wá nílọ̀ pé ẹ gbọ́dọ̀ bá àṣetán ṣe allah ta'budu ṣetán innahu lakum aduwwun mubin olúwa ni mo ti kì ẹ̀yin èèyàn nílọ̀ o allah ta'budu ṣetán pé ẹ gbọ́dọ̀ sin èṣù ẹ gbọ́dọ̀ ní àṣepọ̀ pẹ̀lú èṣù innahu lakum aduwwun mubin ọ̀tá tó clear lè so ọlọ́run wa ni wa ani ibuduni hadha siratun mustaqim olúwa ní èmi ní kẹ́ máa sìn eléyìí ni ojú ọ̀nà tó là tó clear tó tọ́ tẹ́bá rí gbogbo àwọn tí wọ́n máa ń woṣẹ́ ní àsìkò jàhìlíyà yẹn ni pé kí anabi sallallahu alaihi kó tó dé tàtàṣùlù bí ìmú ṣayatin èṣù máa ń bá wọn ṣe papọ̀ èṣù ń wá ní àyẹn nípa àwọn àlejànú ẹ̀rí pé mo ń sọ ń jẹ́ ni kí wọ́n lè máa sọ nǹkan míì ẹlòmíì rí ọ kó ní ṣe bí ọkọ̀ṣẹ̀ níjẹta ẹ̀ṣẹ̀ dẹ́dẹ̀ bò kò sí ń bẹ́ẹ̀ wọn náà pé ha ah, ó tọ́ mọ̀ ní mọ̀ kọ́ṣẹ̀ so mo ní nǹkan kan bẹ́ẹ̀ tó fi ń bá a mu màá ṣàlàyé rẹ̀ fún wa lónìí àṣàlàyé ẹ̀ ní ń bọ̀ yìí tàtàṣùlù bí ìmú ń bá wọn ṣe wàtàstẹ́rìkù sámù àmìnà sẹ́mẹ́ wọ́n mú wa lọ lè ń jí ọ̀rọ̀ gbọ́ ní tí ó máa ṣẹlẹ̀ láyé wọn lọ lè jí gbọ́ ní sánmà wàtò ẹ̀dísù ńbì èso wa sọ àwọn àlìjẹ̀nú yẹn wọ́n wa sọ fún àwọn tí ń bá wọn ṣe tánjọ láṣepọ̀ yẹn yẹn ni pé tó bá rẹ́ nìkan tó bá ń sọ fún ẹ ipe òun sọ nǹkan kan tó ti ṣẹlẹ̀ sí ọ mọ̀ pé ọ̀nà méjì ni ọ̀nà méjì náà wà ní ọ̀kan jẹ́ direct ọ̀kan jẹ́ indirect ṣé wàá direct yẹn ọ̀wọ́n gan-an ó ní direct kéèyàn ó ní àṣepọ̀ pẹ̀lú àlìjànú direct tó yẹ pé àlìjànú yóò máa bá a sọ̀rọ̀ tó ń náà máa communicate àlìjànú òun ọ̀nà kejì òun ni indirect ẹnìyẹn lè máa mà ike àlìjànú ti súnmọ́ òun yóò wá lọ lè pẹ̀lú pé ó ti lọ lè fi ọwọ́ fa àwọn nǹkan kan tí àlìjànú yẹn ó fi súnmọ́ tòsí rẹ̀ òun ni pé bóyá ó ti lọ ṣe oògùn oògùn ọmọ ó ti lọ lè wẹjú gbogbo àwọn nǹkan yẹn tó pé àṣeyìtàn èṣù àlejànú àwọn ni wọ́n ń bá wọn ṣiṣẹ́ so bẹ́ẹ̀ sì ni àlejànú ti mọ̀ ní tiẹ̀ ike tóun bẹ ilé ń bá èèyàn ṣe òun ó lékún orí ibú fún ni ṣe bí bẹnu suratul jinn ọlọ́run bá ní wa ẹnahu kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal jinn fazaduhum rahaqa olùwà ní àwọn kan bẹ nínú àwọn ènìyàn tó ṣe pé wọ́n máa ń bá àwọn àlejànú ṣàṣepọ̀ wọ́n jọ máa pé ọya bóyá indirect ní àbí indirect tó ipá àwọn àlìjẹ̀nú ó súnmọ́ wọn àwọn àlìjẹ̀nú ọmọ wọn lọ bá wọn ṣiṣẹ́ ẹlòmílẹ̀ mọ̀ pé bóòlù àlìjẹ̀nú ṣe wá mú ìròyìn wá fún yàn bẹ́ẹ̀ ni islam wáyé wà láyé tó bá gbọ́ yẹ́rì pé mo máa sọ pé àdínú yóò sọ̀rọ̀ ní wọ́n tó bá rí islam wáyé tó kà tó ka tí à ń pè ní islam tó ka alukur'an tó ka hadith anabi sallallahu alayhi wa sallam tó wá gbọ́ yí gẹ́gẹ́ báwọn sahaba anabi sallallahu alayhi wa sallam ṣe gbọ́ yí tó tayọ àgbọ́yé tiwọn wàláì wàá rí àṣírí pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó rọrùn púpọ̀ jù ni ó tún wá rí i pé àwọn èèyàn wọ́n kó ohun tí kìí ṣara ẹ̀sìn yìí wọ́n á dà pọ̀ mọ́ ẹ̀sìn yìí rẹ́kẹ́tẹ́ pàtàkì jùlọ ní àwùjọ tiwa yìí àwọn àṣetọ́nù yìí ẹlòmí mọ́ ní kí báwọn náà ṣe máa ń báwọn èèyàn ṣe òun ni pé ń bẹ nínú hadith anabi sallallahu alayhi wa sallam abdullahi ibn umar ń lọ́gbà hadith wa oni qala rasulullah sallallahu alayhi wa sallam ọlá nàbí sọ báyìí pé ma minkum min ahadin illa wa ma'ahu qarinuhu anábì ní ẹnì kọ̀ọ̀kan yín kò sí ẹnì kọ̀ọ̀kan gbogbo èèyàn tí ń bẹ láyé náà ló ní qarin ó ní alábà ẹnì kejì minal jin inú àlìjànú wa qarinuhu minal malaika ó tún ní ẹnì kejì tí máa ń tẹ̀lé tó pé yóò mọ wà pẹ̀lú rẹ̀ tó jẹ́ màláìka qalu wa iyyak ya Rasulullah àwọn èèyàn wá ń bí ànábì jọ́ta ànábì ń sọ̀rọ̀ yẹn pé sáti wọ́n náà ànábì sallallahu alaihi wasallam wọ́n náà ní àlìjẹ̀nú tó pé wọ́n wá pẹ̀lú rẹ̀ qala na'am ànábì ní bẹ́ẹ̀ ni wa iyaya èmi gan náà ní walakinna Allaha a'anani alayhi fa aslama ànábì ní àlìjẹ̀nú yẹn ọlọ́run ọba ti ràn mí lọ́wọ́ lérí rẹ̀ mọ́ kápá rẹ̀ ọlọ́run ti ní kápá rẹ̀ fa asulama ọgbà Islam ń tiẹ̀ ẹ̀wọ̀n kan so kí ni hadith ń ṣàlàyé fún wa ó ní pé tí a bá rí i pé ẹnìkan bá wò sùn tó wá ní bí ọdún mẹ́rin nísìn nǹkan báyìí ṣẹlẹ̀ sí ọ ẹ gbà pé àlejànú tó ń tẹ̀lé wọ káàkiri típa rẹ̀ ọ̀ka òun ló ṣòwòwò fún àlejànú tiẹ̀ níwàá gbé fẹ́ni tí tó bá aláṣepọ̀ ọlọ́ba ni wà annahu kana rijalun min al-ins olúwa ní àwọn kan bẹ nínú àwọn èèyàn ya'udhuna bi rijalin min al-jinn àwọn àlìjẹ̀nú ní ma ń bá ṣe pọ̀ fazaduhum rahaqa yóò mọ̀ wá lékún fún wọn sí rahaqa ibn abbas bá ti ń tó rahaqa ó ní ithman wa tughyanan ní kí wọ́n mọ̀ ṣe àrínà sí ọ́n àbí kìíní kan gbogbo oríṣiríṣi à ń wo àti à ń wo ìsáàbì à ń wo ọ̀pẹ̀lẹ̀ à ń wo tẹ̀sùbà à ń wo Qur'an àfi ń woṣẹ́ gbogbo ẹ̀ tó goyanan wa ismu fazadu umrahaqa àlìjẹ̀nú náà yóò máa mú wọn takú máa mú wọn jìnà sọ́lọ́run ni yóò máa mú wọn ṣe ọlọ́run ọba sí ni so náà ni wọ́n tí wọ́n bá ń rí bẹ́ẹ̀ pé àwọn máa ń sọ̀rọ̀ yìí máa ń rí bẹ́ẹ̀ ẹ wá wò àwọn <laughs> Islam wá tó àṣírí wọn ó ń tẹ́bá ti bá àlìjànú láṣepọ̀ ń tálìjànú bá wá fún wọn ní ìròyìn ẹyọ kan tó right wọ́n wá fi rọ ọgọ́rùn kún ẹ̀hùn kan wọ́n wá fi rọ ọgọ́rùn kún bóyá tán bá wọ́n ní sí pé ọkọ̀sẹ̀ níjó ní ìwọ́n náà ní bẹ́ẹ̀ ni wọ́n ní tọ́ ìyá kan sí ìyá kan púpọ̀ òsín lẹ́yìn wọ́n ní kò sí pupa àwọn ìyá kan kúkúrú òsín lẹ́yìn ó ní bẹ́ẹ̀ òun ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ rẹ̀ kọ́lá lómi ìgbà tán bá ti kọ́kọ́ sọ fún pé nǹkan kan ti ṣe ṣáájú tóun jódodo wọ́n wà tó fi rọ́kun pé ìyá rẹ̀ ni wọ́n ń bẹ nídìí ògo rẹ̀ sòrò eléyìí wọn náà bá gbà ipe ha ìyá òun ní ń dààmú ẹlòmíhùn ni ọmọ ìyá rẹ̀ ni ẹlòmíhùn ni bàbá rẹ̀ ni ẹlòmíhùn ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ni òun náà wá gbà alẹ́ lomi ẹ gbọ́ báyìí ni kò sí ti ń jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ láyé rẹ̀ àfi wọ́n ti gba ògo rẹ̀ wọ́n ti gba kinní rẹ̀ wá wà kọsẹ̀jáyé rẹ̀ ó jẹ́ mùsùlùmí ni kì í ṣe mùsùlùmí ni òpùrọ́ ni gbogbo ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ ẹlòmílẹ̀ á ní àwọn èsè bẹ́ẹ̀ ìwọ tó ikú tó wá bá ọ náà ike afẹ́fẹ́ ìyàwó kan ṣe ká fẹ́ àbí ká má fẹ́ ẹlọ́lẹ̀ yọjú sáwọn ẹni ọlọ́run nulẹ̀ irọ́ ni o ẹni ọlọ́run tó bá jẹ́ ni ọlọ́run kìí bá ṣètánì ṣe papọ̀ ẹni ọlọ́run tó bá jẹ́ ni ọlọ́run kìí ní tí ó ṣẹlẹ̀ sí ọlọ́la tí ó ṣẹlẹ̀ lọ́la ìbò lẹ́ni ọlọ́run kan ṣe fẹ́ mọ̀ àkíyèsí wa ta fẹ́ pè gẹ́gẹ́ nìyẹn tẹ́fì mọ̀ pé in ti ń jẹ́ Islam ẹ̀sìn tó clear ni ẹ̀sìn tó yanjú tí ò lè rújú ni gbogbo ìjẹni ọlọ́run tí yẹn jẹ́ láyé ò lè jẹni ọlọ́run ju ànábì sọ nípa òun lẹ́nu tó ṣe pé yóò mọ lóun ṣàlàyé nǹkan tó pa mọ́ fún yàn ẹ mo wá mo fẹ́ fẹ́ lágbájá sí kí n fẹ́ mo fẹ́ lọ sí yàrá báyìí ṣe kí n ṣe mo fẹ́ ṣe business báyìí ṣe kí n ṣe wà ní àmọ́ ah, ṣe business yìí o irú ilé yọ̀ dáa irú ilé lọ dáa alọ́rọ̀ kan bẹ tí pẹ́ nìkan sọ fún mi ọ̀rọ̀ yẹn inna lillahi wa inna èyí ò rí pé ẹni tí ò bá ní àgbọ́yé ẹ̀sìn yóò jìyà láyé tí ò bá tó wá ní kó tó kú náà yóò tún kan ẹ̀sìn tó bá jọ́gbìn dàlkẹ́yàmà ẹnìkan ó jẹ bí five million Ojogun jogún wo bàbá rẹ̀ wá ló ń fẹ́ business tí ó ti bẹ lọ́wọ́ bá fúnra rẹ̀ tí ó mọ bá business ẹ̀ lọ ó bá ló ń lọ lè ń bá àwọn èèyàn àwọn aláfáà yìí náà ni àwọn tó máa ń yẹwò yìí náà ni ó bá ló lọ lè ń bá wọn wọn bá ní ah, business yìí àwọn kọ́ five hundred thousand lọ́wọ́ rẹ̀ náà kakọ́kọ́ bọ́ fi yanjú àwọn nǹkan kan á fi kọ́ba lérò orun fún ọ láti máa ṣe ọgbà five hundred lọ́wọ́ rẹ̀ ó tún yá ó tún pẹ́ sáà wọ́n tún ní ọ̀tún mú 6 wá ó jẹ́ 1.1 ẹ̀wọ̀n kan ó tún gba 3 ó jẹ́ 1.4 òun bá rọ̀ lé já mọ́tò kan ẹ̀wọ̀n láwọn yíò bá àwọn tó wá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wá kíyèsí pé mo lágbájá ń withdraw owó lọ kìí sojú lásán bọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ pé wọ́n ń rìnà fún yíhun èè eh, bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún fi nǹkan banú fún yín sòun náà ni pé bó ṣe di pé wọ́n lu jìbìtì wọ́n gbó lọ́rẹ̀ẹ́nu ẹgbà tó ń gọ̀ tí ó mẹ̀sìn wọ́n yà já mọ́tò wọ́n yà ń lo mọ́tò káàkiri ọlọ́wọ́n bá ní ẹni èmi ni mo máa ti ń jẹ́ kọ̀kọ̀ mùsùlùmí tí rí ẹ bá pé ọ̀rọ̀ yóò jòkó lẹ́mí ẹ pẹ́nìkan kan ọmọ kọ̀kọ̀ tó bá tiẹ̀ sí pẹ́nìkan wá ń sọ kí nìkan ṣẹlẹ̀ fún ẹ kó mọ̀ pé wọ́n ti ní linkage àbẹ́ lómi gan ohun tó ní linkage pẹ̀lú àlùjànnú kankan irọ́ ni wọ́n mọ̀ sọ fún wọn ó lè kó nǹkan mẹ́ta kalẹ̀ fún wọn pé ṣé èké bóyá ẹ fẹ́ travel ṣé èké bóyá ẹ fẹ́ ṣe business kan ṣé èké bóyá ẹ fẹ́ ṣe kíní kọ̀ọ̀kan nu mẹ́ta ẹmú kan bẹ́ẹ̀ náà ni ah bẹ́ẹ̀ ni ah mo fẹ́ ṣe business ẹ̀hẹ́n ẹ̀wọ̀n á ní ká sọ fún yín pé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àti hati rọmúlì àti ìsábì àti gbogbo ẹ̀ tẹ̀njímù irọ́ gbogbo ẹ̀ islam ọmọ ń parẹ̀ yányá kí ni islam ṣe islam ó ṣe ní èwọ̀ àdísì yẹn mẹ́nu sahih sahih muslim ipe èèwọ̀ tí ẹni kọ́ lọ lé bá wọn kẹ́nìkan náà ń jòkó òun woṣẹ́ ni òun wípẹ̀ ni kùránì lòun wo ni tẹ̀síbá lòun wo ni èèwọ̀ ni wọ́n mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn gbogbo ọ̀nà tán bá ti gbogbo tán bá fi ń ṣe ọ̀gbọ̀dọ̀ lọ́lẹ̀ bá wọn níta fi ni mọ́lọ̀lẹ̀ bá wọn mọ́lọ̀lẹ̀ bá wọn ẹ̀sìn rẹ náà ló ń jóná jẹ́jẹ́ díẹ̀ wọn. anabi sallallahu alaihi ní man ata arrafa ẹni tó bá lọ́lẹ̀ bá ẹni tó ń yẹṣẹ́ wò fasa'alahu an shay'in tó wá lọ́lẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ anabi ni lam tuqbal salatu arba'ina yawman wọn ò ní gbàrún rẹ fún ogójì ọjọ́ forty days o waste irun forty days wọ́n mi pé irun márùn márùn márùn márùn ọ̀nà forty days náà ló waste o sì gbọ́dọ̀ mọ́ kí bákan náà ìkànnù lákọ̀ọ́kọ́ bí kọ́kọ́lọ̀ lè bá wọn kódà ọgbà wọn gbọ́ ni ọgbà wọn gbọ́ ni sọ tá tiẹ̀ kọ́kọ́ lọ ná tó lọ lè béèrè nǹkan bóyá nǹkan yẹn padà wá padà gba kíní yẹn gbọ́ àbọ̀ gbàgbọ́ ìyẹn ti kọ́kọ́ dáràn náà bákan náà èèwọ̀ tó wà ní kéèyàn tó ń gbà wọ́n gbọ́ wọ́n sọ fún ọ ìwọ lọ́lọ́ bí kí ló dé tí bísínẹ́sì rẹ̀ ń ṣe báyìí wọ́n ní àwọn ìyá kan náà ranjú mọ́ àbẹ́nìkan tẹ́jọ́ ń gbà ní sọ́ọ̀bù yín òun ní hàn lé ma sórí bó ṣe kọ́ lọ òun náà ó ti kọ́ dáràn so lẹ́yìn náà tó bá tún wá gba ọ̀rọ̀ yẹn gbọ́ ìyẹn tó dáràn kejì èyí òun náà kìí sọ̀rọ̀ fẹ́nu mi o hadith abu hurairah radiyallahu anhu bẹnu sunan abi dawud anabi ni man ata arrafa ẹni tó bá lọ lè bá ẹni tí ó máa ń yẹ nǹkan wò fasadaqahu bima yaqul tó wá gba ti ń gbọ́ ti ń sọ tó sì gbà gbọ́ pé a ah, ń sọ pé lágbájá ní ń wọ́n ti ní kí n má ṣe bísínẹ́sì yìí ìsìn ní ṣe mọ́nà ni wọ́n ti ní kí n má travel lọ bí mo fẹ́ lọ yìí ìsìn ní lọ mọ́nà ni anabi ni fasodaqahu bima yaqul tó wá gba tí ń gbọ́ ń tó sọ yẹn ọgbà gbọ́ anabi ni faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam anabi ni ó ti ya kẹfìrí sí tọ́lọ́wọ́n bá mú wá fi mi yẹn ni pé ọgbà qur'an gbọ́ yẹn ni pé irú ẹni yẹn kò ká lè pè ní mùsùlùmí mọ́ tóbi lè gbà gbọ́ bẹ́ẹ̀ pé ntẹ́ni yìí sọ yìí bó ṣe rí náà ẹni yẹn ti ṣe kófùrù ẹni yẹn ti ṣe ti ń jẹ́ kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba sotiri ẹnìyẹn bí lọlẹ kúbẹ tí o bá túbá kó jáwọ́ náà ní gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń kiri ọ̀dọ̀ wọn káàkiri istaghfiru rabbakum ẹ wá tútúbá lọ́dọ̀ Ọlọ́run ọba yín o kẹ́ padà kú mbẹ ẹ má dàn wò mọ́ wọn tó ti ṣe lẹ́mi pé òtún dé díẹ̀ mọ́ tó ti débẹ̀ rí ìwọ tó ti débẹ̀ má débẹ̀ mọ́ ìwọ tó ń débẹ̀ lọ́wọ́lọ́wọ́ jáwọ́ kú mbẹ má débẹ̀ mọ́ istaghfiru rabbakum náà kana ghaffara Ọlọ́run ọba aláforíjì ni o bákan náà hadith imran bin hussein anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé laysa minna anabi ní kò kí ń ṣara wa o man tatayyara aw tutayyara lahu aw takahana aw tukuhina lahu ẹni tó bá ń fẹ́ yẹ wuṣẹ́ fún àbí ẹni tó ń gangan ó ní ẹ̀pẹ̀ ń wuṣẹ́ fún yàn àbá ń wuṣẹ́ fún òun náà ni òun náà ni máa lọ lè ń bá yàn aw sahara aw suhira aw sahara aw suhira ó máa ń ṣóògùn àbá máa ń ṣóògùn máa lọ lè ń ṣóògùn lọ́dọ̀ yàn anabi wa ni wa man ata kahinan ìwọ́n tó bá lọ lè bá ẹni tó ń yẹ nǹkan wò fasadaqahu bima yaqul tó sì gba nǹkan tí ń sọ gbọ́ anabi <laughs> ni faqad kafara bima unzila ala muhammad wọ́n o ti takun tí ọlọ́run bá fi rán anabi sallallahu alaihi wasallam yẹn ni alqur'an so ní pé wọ́n mùsùlùmí níbi ìmọ̀ àti ojú òkú kalẹ̀ ní tó kù fún ọ tó bá fẹ́ ṣe nǹkan kan nínú àlámọ̀rí ayé rẹ̀ tó wà mọ́ bó ṣe ṣe wàlá islam yusrun ò nílọ lè náwó lọ́dọ̀ èèyàn àwọn ẹni yìí wọ́n gbọ́ lójú ni ẹ kò nídìí kàn lọ lè náwó ọkàn ṣe náfìlà méjì náà ni anabi sallallahu alaihi ṣàlàyé fún wa gbogbo tó bá fẹ́ ṣe láyé rẹ̀ ò nídìí kọ́ mọ́lọ́lé wá díẹ̀ káàkiri ẹwù islam ṣe rọrùn náfìlà méjì náà ni tó bá ti wá ṣe tán ọkàn ṣàdúrà ni ike ọlọ́run o lárúbáwá rẹ̀ wà allahumma inni. أستخيرك بعلمك وأستقدرك بقدرتك فإنك تعلم ولا أعلم أو tí a bá máa dúà yìí kálọ̀ lè wá tíra kan tó ń pè ní hisnul muslim muslim citadel àdísì yẹn wà ń bẹ àdúà yẹn wà ń bẹ so ntọ́kàn sọ náà pé ọlọ́run tí wọ́n fẹ́ ṣe yìí eh ìmọ̀ ìmọ̀ bí ó ṣe rí wọ́n lọ́mọ bí ó ṣe rí sàánù mi tó bá dáa jí kó bọ́ sí tí ò bá ní dáa méjì kó bọ́ sí fún mi kó wá fún mi ní ìtí ọ̀dà ẹ̀wọ̀n kan Allahu akbar so ẹ jẹ́ kí a gba ìpè zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so fún ìpè òun ni pé tó bá ti wá yan náfìlà yìí tán ọkàn ṣàdúrà ni ẹ o lẹ́yìn náà àdúrà yìí tó bá wá ṣe é tán òun láti lu àwọn istikhara. asalaamualeykum. wàhálà ìsìn sálábà fà. naam ìbéèrè àbí a bá ní fún wa àbá wàláì adúgbò fún ọlọ́run fún àdìdúpẹ́ lọ́wọ́ fún àrùn àìsàn sọ fún wa wàláì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n ti ṣìnà látara kínní yìí púpọ̀ wàláì gbígbá àwọn iṣẹ́ kọ̀ọ̀kan yìí mo ẹ dákun ẹjọ kẹ máa túbà túbọ̀ ṣe ìjẹ̀nà náà fáwọn jàmá mùsùlùmí. sòun náà ni pé tó bá wá yan náfìlà yìí tán o ní di pé kí n lálàá o ní lálàá kankan tẹlumi tún lè fi kún kí wàá wá lálàá ó wàá rí èéfí àfi tó bá rí nǹkan green àbí nǹkan white ọ̀dàánú. kò sí yẹn nínú Islam ti wá o lọ́kàn ìsọ́nàbọ̀ ló yẹn wá fún wa o. so nam. asalaamualeykum. wàlúùkọ́ ṣe ẹ jọ kíní tẹ kàtọ́ nísìnyí mo sí níbẹ̀ mo kàn ṣẹ̀ wọlé mo tán ẹ wá ní nínú Muslim Muslim ló wà so mo hmm. fẹ́ kẹ́ sọ prayer yẹn. ṣáà wàá sọ ní màlẹ́ tòun náà ní pé nínú Muslim Muslim wọn náà ń pè ní dùn án gbogbo nǹkan tí yẹn bá ti fẹ́ ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe so kí yẹn máa ṣe so yẹn máa yẹn ń guidance ọlọ́run ọba nìyẹn so kọ́lọ̀ kọ́ mọ́ ṣáà sí àánú fún wa bi'idhnillahi ta'ala sọ̀wá tí a bá fẹ́ pè sí orí ètò yìí ká pè sí bákan náà ní ètò ad-dinu yusrun insha allah tó bá tún di ní ọjọ́ mẹ́jọ á tún máa pàdé ara wa subhanakallahumma wa bihamdik ashhadu